wọn ò rí gẹ́gẹ́ bí ìṣòro èmi náà ò rí gẹ́gẹ́ bí ìṣòro ṣùgbọ́n wọ́n nílò mọ̀ràn kì ṣe nǹkan tó jẹ́ bàbàrà o àmọ́ kì í ṣe nǹkan tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú pàápàá jùlọ gbogbo èèyàn tó bá níyàwó méjì pàápàá jùlọ gbogbo èèyàn tọkọ rẹ̀ tó bá fẹ́ yàwó méjì pàápàá jùlọ gbogbo ẹni tó bá ní lọ́kàn wípé òun ò fẹ́ yàwó méjì pàápàá jùlọ gbogbo obìnrin pátápátá ẹ trust àwọn ọkọ yín ṣùgbọ́n ẹ tún má trust wa. bójú ò bá dá láti lẹ́yìn ni bójú ò mà níjọ ọmọ ẹgbẹ́. torí kò sí tí ò lè ṣẹlẹ̀ torí ẹ̀ ló ṣe pọn dandan fún gbogbo obìnrin láti gbọ́ ètò yìí. ọbàjọmọ nìbàdàn alátìlẹyìn ẹgbẹ́ wa ni àwọn bí bàbá Adékúnlé lájọ. ìkànnì fresh lẹ ti ń gbọ́ wa ilé orin challenge nílùú Ìbàdàn. ọbàjẹ́ aago mẹ́fà lóró kogo yìí ẹjẹ́ àwọlé kanlẹ̀ sínú kòkòdò ètò múlẹ́rọ níkànnì fresh one zero five dot nine ilé orin challenge nílùú Ìbàdàn. ìwọ olólùfẹ́ mi súnmọ́ mi fàmọ́ mi. ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn arákùnrin kan pè mí. wọ́n pè mí bí ìgbà téèyàn fẹ́ pé èèyàn pa ni. ìdí ni pé gbogbo àkókò tí wọ́n ń pè wọn ò lórí ọ̀fẹ́ láti tètè gbé. ìgbà wọn wá pèpèpè tí wọ́n rí i pé wọn ò lórí ọ̀fẹ́ láti gbé wọ́n wá fi àtẹ̀jíṣẹ́ text message sọ́wọ́. So béèyàn bá dẹ̀ ti sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi gbogbo àsìkò tí n bá ti lórí ọ̀fẹ́ láti kà dandan máa pé ẹni yẹn padà. ìgbà tí mo wá pè wọ́n wọ́n wá bẹ̀ mí wọ́n wá ní kí n jọ̀ọ́ torí ọlọ́run wọ́n ní àwọn fẹ́ fojú rinjú pẹ̀lú mi wọ́n ní n táwọn dẹ̀ fẹ́ sọ kì í ṣe n táwọn lè fi sọwọ́ láti pàṣẹ text message àbí káwọn ó kọ lórí WhatsApp wọ́n ní kì í tiẹ̀ sọ̀rọ̀ páwọn ń kọ lẹ́tà wọ́n ní ọ̀rọ̀ kájọ fojú rìn jù ni mo nírú kí ló le tó bẹ́ẹ̀ wọ́n ní kí n ṣáájọ kí n gbà wọ́n láàyè bí ò tiẹ̀ ju bí ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ kò ní ó dà bó bá rí bẹ́ẹ̀ a ti ní àwọn ọjọ́ pàtàkì méjì tá yà sọ́tọ̀ tá a fi máa ń rí gbogbo àwọn èèyàn wa àwọn tí wọ́n bá ní ẹ̀dùn ọkàn kan tàbí kejì eléyìí tó ní í ṣe pẹ̀lú ìdílé má máa sọ síta. làbájọ fúnra wa lọ́jọ́ tó ń ti àkókò ìgbà tá a wá sọ̀rọ̀ wọ́n wá tún wá ń bẹ̀ mí pé kí n jọ torí ọlọ́run o lásìkò tí n bá fẹ́ rí àwọn àwọn ò fẹ́ kí ọrùn ó wà ń bẹ̀. wọ́n ní ṣùgbọ́n gbà táwọn bá lọ tán o tó bá wá jẹ́ pé ó wá wù mí láti ọkàn bí n bá fẹ́ ṣàlàyé fọ́rùn kí n ṣàlàyé fún un láwọn tiẹ̀ mọ̀ pé ó di dandan kí n ṣàlàyé fún un torí pé àjọ tẹ́ pẹpẹ rẹ̀ lórí ètò náà ni mo ló dà kò burú ṣé intẹ́ fẹ́ sọ ó le tó bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ fi sọ pé ẹ fẹ́ kí ọrùn kó wà ń kalẹ̀ lásìkò tèmi àti yín ó bá ríra wọ́n ní kí n ṣàjẹ́ káwọn dènà ní kúkúrú èdè arákùnrin yẹn wọ́n yọjú sí wa àbí kí n sọ pé wọ́n yọjú sí mi wọ́n wá lọ́jọ́rú Wednesday ilé ìtòrè kọjá lọ yìí ọ̀rọ̀ òdílé ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ fọwọ́ yọ̀bọ kẹmu. ìyá máa jẹ wọ́n lẹ́yìn wa ọ̀la. àti ẹ̀mọ́ bíi tá a bá ti kọ́kọ́ mú gan ẹ jẹ́ ń kọ́kọ́ mú báyìí arákùnrin tí wọ́n yọjú sí mi tèmi àti wọn tá a jọ fojú rìn jú tá a jọ sọ àsọyé pọ̀ láàrin ara wa wọ́n sọ ohun tó dúró gẹ́gẹ́ bí ẹ̀dùn ọkàn wọn bó tilẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wọn ò rí gẹ́gẹ́ bí ìṣòro wọn ò rí gẹ́gẹ́ bí wàhálà ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wọn. ọ̀rọ̀ àjọsọ wa ẹkún máa ma sọ ta wọ́n dẹ̀ ń ronú ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ tí wọ́n ń wá yẹn gangan òun ló ta wọ́n dè kan tí wọ́n fi wá sórí ètò múlẹ́rọ́ nìkan ní fresh bá a bá ṣì bí ọjọ́ orí ẹni ọdún mọ́kàndínláàádọ́ta forty nine year old ọ̀làrákùnrin ẹ jẹ́ ń sọ fún yín ìyàwó méjì ni wọ́n ní ṣùgbọ́n ìyàwó kan wọ́n ti fẹ́ ní ṣùlọ́kà ìyàwó kejì wọ́n ti fẹ́ ṣùgbọ́n wọn ò tí ì fẹ́ délé tán fífẹ́ tí wọ́n fẹ́ tí mò ń gbìyànjú láti sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ó ní pé àwọn mọ̀lẹ́bí wọn yálà à ń sọ̀rọ̀ nípa àyà tàbí bàbá tó bí arákùnrin ni wọ́n ní wọ́n ti mọ̀ wọ́n yálà à ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ ojúlùmọ̀ wọn bí àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan àtàwọn mọ̀lẹ́bí wọn ni wọ́n ní wọ́n ti mọ arábìnrin ṣùgbọ́n ó kù fẹ́ẹ́rẹ́fẹ́ tí wọ́n ṣe ní gbè tán kódà bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò lè pẹ́ mọ́ táwọn méjèèjì tí wọ́n fi fẹ́ra wọn. kẹ́ lè mọ̀ pé wọ́n ti fẹ́ra wọn. wọn ò kàn tí ì ṣe gbogbo ẹ̀tọ́ eléyìí tó yẹ kí wọn ó ṣe lórí arábìnrin yẹn. àwọn mọ̀lẹ́bí tarábìnrin yìí àwọn náà ti mọ̀ wọ́n gbogbo àwọn tó yẹ kí wọn ó gbọ́ gbogbo wọn ni wọ́n ti gbọ́ gbogbo àwọn tó yẹ kí wọn ó mọ̀ gbogbo wọn pátápátá ni wọ́n ti mọ̀. arákùnrin yìí gangan ló gbalé tarábìnrin tá à ń sọ yìí tí wọ́n ń gbé ìyẹn ìyàwó kejì. ẹ jẹ́ fi ibi tí arákùnrin yẹn tó ń gbé ẹ jẹ́ fi ṣàpẹẹrẹ bí ìlú Ìbàdàn bíi tá a wà yìí ìgbà tí arákùnrin yẹn tó máa gbalé fún ìyàwó rẹ̀ ìyẹn ìyàwó ẹlẹ́ẹ̀kejì ibi tó gbalé sí yẹn kì í ṣe Ìbàdàn ẹ jẹ́ fi ṣàfiwé bí ìgbà téèyàn ń gbé ní tó wà lọ gbalé fún yẹn sí Fìdítì. ìlú ọ̀rẹ́ mi olùkọ́ mi adétòrò ìmọ̀yọ̀sọ́lá baálé àmúlòdì àfiṣàpẹrẹ ni o. bá a bá fi ṣàpẹrẹ ẹ̀jẹ̀ àfiwé bí ìgbà téèyàn ń gbé nìbàdàn tó wáá gbalé fún yàn sí fìdítì bí wọ́n ṣe jọ ń gbé ni. ibi ọ̀rọ̀ wà gangan wá kọ́ nìyẹn ṣe rí ìyàwó olè ti gangan òun náà mọ̀ wípé ọkọ òun ó ti wà ní gángan tó kó fẹ́ ìyàwó kejì ó tiẹ̀ mọ̀ pọ́kọ òun ti fẹ́ ìyàwó kejì kéèyàn ó fẹ́ ìyàwó méjì àǹfààní tó wà ń bẹ̀ ó pọ̀ gan-an kéèyàn ó fẹ́ ìyàwó méjì àléébù tó ń bẹ ń bẹ̀. ibi ọ̀rọ̀ wà gangan rẹ̀ arákùnrin yẹn wọ́n ṣàlàyé fún mi wọ́n ní ṣé mo mọ̀ pé nǹkan kan wà tó dúró gẹ́gẹ́ bí ẹ̀dùn ọkàn fáwọn wọ́n ní àwọn ti wá ronú títí tí àwọn wá ronú jinlẹ̀jinlẹ̀ pé ọ̀nà wo làwọn fi lè rí ojútùú ṣe ń tó dúró gẹ́gẹ́ bí ẹ̀dùn ọkàn àwọn yìí láì jẹ́ pàwọn sọ síta wọ́n ti dá gbogbo ọgbọ́n ìkankan ò bọ́ sí ń bẹ̀. international brothers ẹ bá mi dá sí i. bẹ́ẹ̀ kẹ̀sì rèé àní nínú òbí ẹni irúfẹ́ tí wọ́n ń fojú wí náà rẹ̀. wáyà ẹni èwo ló ṣe pàtàkì. ọlọ́wọ̀n bá ń gbọ́ kì í ṣe téèyàn lè máa sọ káàkiri. kọ́mọ̀dà ẹ ṣe àdúgbò a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wẹ́tayá ẹ kódà bí wọ́n ṣe lè ṣàlàyé rẹ̀ fẹ́ni tó jẹ́ pé kò gbọ́dọ̀ tún má gbọ́ sí i kò tiẹ̀ yé mi gan kí ni tó ṣẹlẹ̀ gangan kí lẹ́dùn ọkàn arákùnrin ṣe rí ìyàwó kejì tí wọ́n fẹ́ yìí wọ́n ní ìyàwó kejì táwọn fẹ́ ẹja fi ṣàpẹẹrẹ pé ẹni yẹn wà bí ẹni ọdún méjì ó dín ní ogójì bíi thirty eight year old. ìṣòro òbí ẹni ò lè bọ́ ní. ṣùgbọ́n arábìnrin yìí ọkọ àkọ́kọ́ tó máa fẹ́ ní ìgbésí ayé rẹ̀ òun larákùnrin ó túmọ̀ sí pé ọ̀dọ́mọbìnrin ó lẹni tí arákùnrin yìí fẹ́ kì í ṣe ọ̀sọ́rọ̀ ọlọ́mọge ni. débi ayé dé dúró lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọge wọn èyí fẹ́ fẹ́ tó bá ti níyàwó ni ṣùgbọ́n ní ti arábìnrin ó gbà láti fi arákùnrin. bẹ́ẹ̀ kẹ̀sì rẹ̀ kò yẹ kọ́kàn mi ó fò. arákùnrin ó ní ìdí pàtàkì ìdí gbòógì ó ní n tó sunwọ̀n débi ìyàwó méjì ibẹ̀ ń kọ́ là ń lọ ṣùgbọ́n ẹ fi sọ́kàn ó ní n tó sunwọ̀n débi ìyàwó méjì. ìyàwó kejì arákùnrin yìí ní gbogbo àkókò táwọn bá lọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n á máa lojọ́ méjì jọ́ mẹ́ta wọ́n á máa lojọ́ mẹ́rin jọ́ márùn-ún bẹ́ẹ̀ ń gbà mí wọ́n kúkú ti dágbére fún ìyàwó ilé ibi báyìí làwọn ń lọ o àwọn sì lè ṣètò ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta ń bẹ̀ o bí wọ́n bá sì ṣọjọ́ márùn-ún ìbẹ́nu kí wọ́n tún wá ṣọjọ́ márùn-ún padà lọ́dọ̀ ìyáálé mi bárakùnrin bí wọ́n ṣe ń ṣe rè tọ́lọ̀ ń dẹ̀ ń bá wọn ṣe tọ́lọ̀ ń bá wọn tò àmọ́ bí ọ̀rọ̀ wá wà gangan rè wọ́n ní báwọn bá wá sọ́dọ̀ ìyàwó kékeré gbogbo àsìkò táwọn bá fi wà ń bẹ̀ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bárakùnrin yìí bó bá ti nawọ́ ọ̀fẹ́ síyàwó kékeré pé òun fẹ́ ṣe ẹ̀tọ́ tọkọ tó máa ń ṣe fún yàwó arábìnrin yóò ní kọ́kọ́ gbà ìdí tí ó sì ní fi kọ́kọ́ gbà ó ní ti ọ̀rọ̀ kan tárábìnrin yìí tó sọ fọ́kọ rẹ̀ ó ní bóun ṣe wà yìí òun ò lè gbà kọ́kọ́ òun kó máa sún mọ́ òun o pàápàá jùlọ bó bá jẹ́ pé kò tí ì ju bí ọjọ́ méjì jọ mẹ́ta lọ bó bá sún mọ́ ìyáálé. kódà bó bá jẹ́ ọjọ́ mẹ́rin gan a máa takú wọn lè. ìgbà míì gan a máa béèrè lọ́wọ́ ọkọ wọn pé baálé wa ìgbà wo lẹ súnmọ́ ìyáálé òun gbẹ̀yìn. bó bá ti jẹ́ pé kò tí ì ju bí ọ̀sẹ̀ kan lọ ó lè wá wá wí ó kàn lè sọ nǹkan kan kalẹ̀ tí ó ṣàjà wàwí tọkọ náà mọ̀ pé àwàwí ni kò fẹ́ ṣe ni ẹ ṣe mọ̀rọ̀ àwọn ọkùnrin mo rò pé náà wá dàbí ọgbọ́n. bí wọ́n ṣe wá máa ń sọ fárábìnrin yìí. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí. ó ní pé àárín àwọn àti ìyáálé kò wulẹ̀ fi bẹ́ẹ̀ gùn. international brothers ẹ bá mi dá sí i. àwọn gan àwọn etí ẹ̀ kànlẹ̀kùn yàrá rẹ̀ mọ́ òun gan yìí wá kànlẹ̀kùn yàrá àwọn mọ́ àwọn yìí tí ẹjọ́ fi taratara àwọn yìí fi súnmọ́ra àwọn mọ́ torí káàyè ó lè máa gbà wọ́n dáadáa lọ́dọ̀ ìyàwó kékeré. àní nínú òbí ẹni pẹ̀lú ọkọ ẹni. torí kó lè jẹ́ pé gbogbo àsìkò tí wọ́n bá ti kànlẹ̀kùn lọ́dọ̀ ìyàwó kékeré ìyàwó kékeré yóò mọ̀ tètè sí ilẹ̀kùn yẹn sílẹ̀kùn sílẹ̀kùn wọn ò fẹ́ kílẹ̀kùn kó mọ̀ wà ń títì pa gbẹ̀yìn a ò gbọ́dọ̀ fọ́. wọ́n fẹ́ máa kanlẹ̀ kó ká dẹ̀ máa wọlé kanlẹ̀. ibi mò ń bọ̀ gangan kọ́ nìyẹn. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ọmọ wẹ́dọ̀. ní tó ṣẹlẹ̀ gangan leléyìí. ohun arákùnrin yìí ní awo mọ̀sínú mọ̀sínkùn ni ọmọ ọ̀dọ̀ náà ó fọgbọ́n ṣe ni. ó ní àmọ́ bóun ṣe ń ṣẹ̀tọ̀ lọ́dọ̀ ìyàwó òun kékeré bóun bá délé lọ́dọ̀ ìyáálé náà òun ṣètò ń bẹ o láì jẹ́ kí ìyàwó kékeré kọ́ mọ̀ pé ẹ̀tọ́ tọ̀dọ̀ rẹ̀ kò dí ti ọ̀dọ̀ ìyáálé lọ́wọ́. ẹ̀yin kọ́ gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé. ẹ̀yà agé pépè pé bí awọ bàbá àṣọdọ̀ kẹ́lẹ̀ lórí ọ̀fẹ́ láti tètè bá wa dá sí i. ṣé mọ̀ wípé mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ń bẹ nínú kéèyàn ó fẹ́ yàwó tó pọ̀ pàápàá jùlọ béèyàn bá fẹ́ méjì. àléébù náà ń bẹ ń bẹ ìkan lára àwọn àléébù tí ń bẹ ń bẹ lélẹ̀. ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ níyàwó méjì ọ̀nà tẹ́ ń gbà mánéjì rẹ̀ ẹni ó bá fẹ́ forúkọ bora rẹ̀ láṣìírí wọn yọ̀ǹda láàárọ̀ ẹ bá pè mí tẹ́ ẹ bá sọ pé ẹni ọlọ́mọ ni mo fara mọ́ n tó ṣẹlẹ̀ gangan lélẹ̀ arákùnrin yìí ní ṣé mo jẹ́ mọ̀ wípé àrùn ìbálòpọ̀ táwọn olóyìnbó tí wọ́n pè ní STD wọ́n ní ó ti ń lọ bí ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn ti lọ sọ́dọ̀ dókítà táwọn lọ rèé tọ́jú ara wọn. wọ́n ní dókítà wá sọ fáwọn ní dókítà tó jẹ́ dókítà mọ̀lẹ́bí wọn ni o dókítà náà kúkú mọ̀ pé ìyàwó méjì ni wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ìkejì wọn ò tí ì ṣe ní. Ni èyí tí gbogbo ayé ó mọ̀ sí ṣùgbọ́n pọ̀lọpọ̀ èèyàn ti mọ̀ náà pé wọ́n níyàwó kejì àwọn mọ̀lẹ́bí lọ́tún àti lọ́sì ti mọ̀ ìyàwó ilé gan tó jẹ́ ìyálé òun náà ti mọ̀ wọ́n ní dókítà wa sọ fáwọn pé bírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwọn ìyàwó yín méjèèjì ni ẹ kó wá o bí akẹ́ mú wọn wá ń kọ̀ọ̀kan. wọn ó jọ ṣètọ́jú yín papọ̀ kó lè lọ pátápátá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé bẹ́ẹ̀ ni mo ṣe ń tẹ́ pẹpẹ rẹ̀. wọ́n láwọn wá sọ fún dókítà pé n tí ẹ̀ ń béèrè fún yìí yóò ṣòro ṣe o torí pé àwọn báwọn ṣe wà yìí àwọn ọmọ inú ara àwọn pé àwọn ò ṣe kébékébé lẹ́yìn ìyàwó àwọn méjèèjì àwọn ò tún lẹ́lòmíì táwọn ń rí i báwọn bá wá sọ fún ìyáálé pé dákun ọ tẹ̀lé àwọn délé ìwòsàn lórí báyìí lórí báyìí ṣé kò ní mọ̀ wò ó pé ọ̀dọ̀ ìyàwó kékeré ńlòun ti kó wa òun sì wàá kó ran o. ọ̀rọ̀ kan ni mo fẹ́. báwọn bá wá sọ fún ìyàwó kékeré pé dákun ọ tẹ̀lé àwọn dọ́dọ̀ dókítà o. ń pé nǹkan báyìí nǹkan báyìí ló sì ń gbé àwọn lọ ṣé kò ní máa wò ó pé òun mọ̀ ti fọn rere tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun mọ̀ ti sọ àsọtẹ́lẹ̀ farakùnrin yìí. pàtàkì tó ṣe kókó. kọ́mọ̀mọ̀ wàá kó tiẹ̀ báwọn. ṣé àdúgbò pé àsọkọ̀ òun ò lóòótọ́ lẹ́yìn tó jẹ́ pé òun ti kìlọ̀ fún pé bó bá ti rí ìyáálé òun ọmọ wulẹ̀ sòpò wá rí òun. arákùnrin yìí ni òun ò mọ gbọ́n tóun fi lè ṣe o tóun fi lè ní kí wọ́n wá o. ohun tí àwo lè ṣe òbí ò lè ṣe yẹ àmọ́ ká lọ rántí pé. ibi ọ̀rọ̀ tún wá wà. àwọn ìyàwó méjèèjì kò sẹ́ni tí ò dá kan mọ̀ nínú wọn. kódà wọ́n mọ̀ kọjá ẹyọ kan wọ́n mọ̀ kọjá méjì wọ́n mọ̀ mẹ́ta wọ́n mọ̀ jù bẹ́ẹ̀ lọ gan etí gbogbo tó ń gbọ́ wa ojú gbogbo tó ń wò wá ẹ bá ń share ètò yìí ẹ share rẹ̀ kó kárí ilé kó kárí oko ẹ share rẹ̀ lógúnlógún ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kétò yìí kó tó jẹ́ àǹfààní fọ́pọ̀lọpọ̀ ìdílé mi arákùnrin yìí ní òun wá sọ fún dókítà pé ẹ dákun bọ́rọ̀ bá ti rí báyìí òun ọmọ ọgbọ́n ọgbọ́n tóun ó fi máa sọ fún àwọn ìyàwó òun tóun ó sì máa sọ fún wọn pé kí wọn ó lòrú oògùn báyìí tó mọ̀ pé yóò mọ̀ ṣiṣẹ́ díẹ̀díẹ̀ díẹ̀ àwọn méjèèjì dókítà ẹ tọ́jú tòun nìkan arákùnrin ní fún ìgbà àkọ́kọ́ dókítà wọ́n tọ́jú òun nígbà tó tó bí oṣù bíi mélòó kan kíní yẹn tún padà ó lóun tó padà lọ sọ́dọ̀ dókítà ó ní lẹ́lẹ́ẹ̀kejì ó ní wọ́n tún tọ́jú òun lẹ́yìn oṣù bíi mélòó kan kínní yẹn tún padà ó ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí fún ìgbà ẹlẹ́ẹ̀kẹta. agbẹ́mídá ní abẹ́sẹ̀ palẹ̀ lọ́kọ̀jọ́ òru. ó ní dókítà òun ọ̀wá lè lọ rèé bá wọn mọ́. lọ́kọ̀jọ́ òru ń wò ó wípé ọ̀nà wo gangan ló ń fi lè jàjàbọ́ pátápátá nínú kìnìún nínú ipò tó ń bára wọn ẹ̀dá kan bó o lè yàn ṣe lè gbé kalẹ̀ fún ìyàwó tàbí ìyàlẹ̀. ọ̀rọ̀ rèé tẹ́ bá wa dá sí làárọ̀ yìí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé pàápàá jùlọ ẹ̀yin tó bá jẹ́ pé ẹ níyàwó méjì ẹ̀gbọ́n báwo lẹ ṣe máa ń manage Brother, ọba àkókò èbó pọ̀ èbó pọ̀. ọ̀rẹ́ mi yóò yẹ ká máa rántí gbogbo àwọn obìnrin. gbogbo ohun tí wọ́n ń gbìyànjú láti sọ ọlọ́rọ̀ àìlóòótọ́ yìí ló jẹ́ kọ́rọ̀ à ń fẹ́ yàwó méjì tàbí jù bẹ́ẹ̀ lọ kó sú ni. ojú òpó ti wà ń ṣiṣẹ́ ẹ bá yín rédíò yín lé àbíkẹ́ kúrò ń bẹ̀ hello ó ti re ó já tíntín hello ẹ káàárọ̀ hello yes ẹ káàárọ̀ o yes sir orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀. lẹ́kan ló ń pè láti amẹ́ríkà. lẹ́kan láti amẹ́ríkà ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. ẹ jọ sá irú sickness wo lẹ́nu tó ń ṣe máa nìyẹn. gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú àìsàn bálòpọ̀ ẹ̀yin náà ti mọ̀ oríṣiríṣi ló lè bà wá kì í ṣàìsàn kan tó tó tó jẹ́ bàbàrà. mo ń tán ọ ṣẹ̀ṣẹ̀ yìí mo bẹ yẹn ṣe rí hmm. gẹ́gẹ́ bí yóò ṣe yé mi sí. Hmm. máa yẹn kó máa sọ fún yàwó since doctor ti fún advice yìí wípé kó mú ìyàwó ẹ̀ méjèèjì wá hmm. kó má mú wọn lọ lẹ́yọ kọ̀ọ̀kan kó má mú wọn lọ papọ̀ àrùn ẹyọ kọ̀ọ̀kan ni kó mú wọn lọ tó bá délé kó sọ fún ìyàlẹ́ pé tó nǹkan báyìí báyìí báyìí báyìí táwọn ìyàwó méjèèjì bá ní tán bá ní ti ara wọn. ẹ wo bí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí yẹn báwo ló ṣe máa sọ. Ah, ìgbà tí mo lọ dọ́tọ̀ dọ́tọ̀ ni mo ní ẹ mọ̀ pé tó tẹ̀lé ń sè mí wípé sí ìsọkọ wọn ti ní ìyàwó méjèèjì náà máa ti ní kò lè sọ wípé ibi báyìí lòun ti kó lára lára lára kan náà àwọn ìyàwó òun méjèèjì. Hmm. bó tó jẹ́ wípé ìyàwó ọkọ ti níyẹn táwọn ìyàwó náà bá lẹ́mi ara wọn lò ó ní láti láti sọ fún wọn pé nǹkan báyìí báyìí báyìí ni dókítà sọ o tó ẹ̀fọ́ àwọn náà lè mójútó ara wọn kó mọ̀ bàdí wípé ó máa padà lọ di woro sí woro fún wọn ṣe ìgbà tí mo sọ yẹ yín sà. ó yẹ mi. ó wá délé kókó sọ fún ìyáálé kó mi ìyáálé lọ sọ̀rọ̀ kí dókítà òògùn tọ́jú ẹ̀ tó bá ti di ìgbà pé yẹ wà tó wá yẹ ló bá lè ti létà ó máa padà mú ìyàwó náà lọ pé nǹkan bá bá bá bá wá jọ tẹ́kì ẹ bẹ́ẹ̀ ni tọ́lá mẹ́ta ní ìsìn yìí lọ́jọ́ ní sokojú bẹ́ẹ̀ lọ ọlọ́run ọ̀rọ̀ lọ́wọ́. hello. hello. yes ẹ káàárọ̀. ẹ káàárọ̀ làwọn kazeem olóhùn obìnrin ni láti. olóhùn obìnrin jẹ́ pé kò sẹ́rí hmm. nọ́mbà wọn ọkùnrin ò lé kò lè fẹ́yàwó méjì sẹ́rí ọkùnrin tó bá máa fẹ́yàwó méjì ó hmm. gbọ́dọ̀ dúró stand by yóò dò ó tán kò mọ bó ṣe lè control ìyàwó ìkíní àti kejì ìyàwó sọ fún pé tó bá máa bá òun ní àjọṣepọ̀ kò jì í kó má bá ìyálé ní kó tó wá bọ̀ òun fine ó ti control ìyá ó ti convince ìyá. ẹ mọ tèmi rò èmi rò pé gbogbo orú àwọn nǹkan báyìí bóyá ò ní ìyàwó ń sá fún. sẹ́rí obìnrin ìyàwó ó lè jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ lè má jẹ́ bẹ́ẹ̀ ṣó ti ń hmm. àmọ́ inú ìyàwó tó fi sọ̀rọ̀ nǹkan báyẹn hmm. ó lè jẹ́ dàkíní àbí dàkejì fáìn ó dẹ̀ ti wá kọ́ńfíìsì ìyàwó pé òun ò bá ìyálé lájọṣepọ̀ kóun tó wá bá ọ̀nà ti wá là fún nígbà tó ti kọ́ńfíìsì ìyálé ìyàwó pé òun ò súnmọ́ ìyálé kóun tó wá sọ́dọ̀ ẹ̀ ìyẹn ló máa wá sọ fún pé sọ pé òun jẹ́ kó yẹ pé òun ò wá sọ́dọ̀ ìyálé kóun tó wá bá ẹ that means pé bí àárín èmi àti ẹni kí ni ìtìjọ ṣẹlẹ̀. ok kófì yẹn gbéyàwó. bẹ́ẹ̀ ni kófì gbéyàwó. Hmm. òun àti àwọn máa jọ lọ ní Instagram sọ́dọ̀ hmm. dókítọ̀. Hmm. result ọba fún lọ́dọ̀ dókítọ̀ á jẹ́ kó mọ̀ níkùn tiẹ̀ pẹ̀lú yàwó. tí ìbá ṣe bẹ́ẹ̀ á tún wá padà sọ́dọ̀ yálé láti jẹ́ pé tí wọ́n pè mí súnmọ́ yàwó kí n tó wá bá ẹ gẹ́gẹ́ bí àwọn náà ṣe máa sọ. bó ṣe máa máa méjèèjì lọ nìyẹn so wàá lè kí ẹ̀ pé ọ̀tún ni àbòsí ni dẹ́mílẹ́lì àwọn méjèèjì àti ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta rárá àtìyálé àtìyàwó àtọkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa ti ní bìkọ́sì òun ló mọ̀ pé àwọn méjèèjì lòún súnmọ́. Hmm. tó bá rẹwà jẹ́ pé bóyá ẹnìkan ló ní á ti mọ ibi tí kíní ẹ̀ ti ọkọ̀. Hmm. ó dà ẹ ṣe gan ni sà ẹ ṣe. alákọ̀ọ́kọ́ ni inú mi á ti ẹ̀dùn bàbá lè rí èèyàn tó jẹ́ dókítà onímọ̀ ṣègùn òyìnbó. tó lè pè wá wọlé sórí ètò yìí. ọlátúbọ̀ sún mi. káti ẹ̀ mọ báwo gan-an ṣe máa ń kó àrùn yìí bó náà ti máa ń kó wá. hello. hello. ẹ̀ mà káàárọ̀ ah, ó já tíntín o eh, ó dà ẹ̀ já ilé ìwọ hello ẹ̀ káàárọ̀. hello. hello? hello ah, bẹ́ẹ̀ni yẹn ò bá lò káfẹ́ lomi lórí ọ̀fẹ́ hello ẹ̀ káàárọ̀. hello ẹ̀ káàárọ̀. yes ẹ̀ káàárọ̀. ẹ̀ káàárọ̀ àkùṣe náà. àwa nìyẹn o. ọ̀dọ̀ ọlọ́ọ̀bá láti orúkọ mi ni musbadin aziza hmm. mo pẹ́ láti rivanari ní lẹ́kì ní ìbàyí. Eh, ẹ̀ ń gbádùn fresh dáadáa ń bẹ̀ yẹn. dáadáa kétékété là ń gbọ́ ń bíbà yìí. ó yá mò ń gbọ́ yín sà. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Hmm. ṣe alábìnrin máa ń yí o ti fẹ́ ìyáálé rẹ̀ o sọ́dún mélòó sá tó tó ti kọ́ fẹ́ wẹ́ ìyàwó kékeré. ẹja kú òde bí ọdún yẹn bàbá sọ̀rọ̀ ọdún ó ṣeé ṣe kíyàwó tàbí ìyáálé tábàárẹ̀ ń tó ń gbọ́ ètò ìyá abẹ́ni tó súnmọ́ wọn kàn mọ̀ pé ọ̀rọ̀ lágbájá báyìí là ń sọ. ó ti yé mi ṣe ibi tí mò ń lọ ni wípé ṣe rí arábìnrin ìyàwó kékeré yẹn hmm. tó ń sọ fún ọkọ ẹ̀ pé lẹ́yìn ọ̀sẹ̀ kan lọ́ba ti gbá ìyáálé ìlú lẹ́tọ̀ọ́sọ̀kọ̀ òun ò fẹ́ kí ó súnmọ́ òun rárá hmm. ṣe rí arábìnrin yẹn gan ó pọ́sibú kó ti mọ̀ wípé nǹkan nǹkan kọ́ wà lára òun gangan because láti gbà tí ìwọ̀n àti ìyáálé yẹn kí wọ́n ti pẹ̀lú àwọn olùkú ọkọ yẹn ní problem rárá hmm. but níta lè ṣe lórí ọ̀rọ̀ ẹni wípé now. ẹ sà kí ni yẹn gan kì í ṣàrùn gbẹ̀mígbẹ̀mí. ẹ mú mọ hmm. mú mọ bọ́sì ọmọ nígbà tí ó ṣe pé ọkùnrin yẹn ní àlè yìí níta tó ń tán láàrin ìyàwó méjì. àti pé ẹ tún gba bírò ṣé tó bá wà lára ìyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìyàwó mọ̀ pé ó wà lára rẹ̀ kò sí tó burú nù kó lọ tọ́jú ara ẹ̀ á tọ́jú ara ẹ̀ gan tá protect ara ẹ̀ tí ò ní jẹ́ kọ́kùnrin yẹn kó súnmọ́ débi tó máa kó ẹ rò bẹ́ẹ̀ sà. ẹ mo rò bẹ́ẹ̀ mo rò bẹ́ẹ̀ hmm. but ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí arákùnrin yẹn náà ni wọ́n ní aláṣiṣẹ́ náà ní màá ti ṣe ara rẹ̀ hmm tó lè ṣe ni wípé yóò pe ìyáálé tó ti yé nìsín hmm. yóò jẹ́ kó mọ̀ wípé nǹkan kan báyìí báyìí ń ṣẹlẹ̀ but ìtí ó sọ ni wípé dókítà dìkẹ́ ti pé nǹkan kan bẹ lára àwọn àìsàn kan bẹ lára àwọn àmọ́ kọ́mú kó má bàa kóran ìyáálé òun àbí kó má bàa kóran ìyàwó tó ti yé nìsín ni pé hmm. òun gbọ́dọ̀ tọ́jú o àwọn gbogbo ń gbọ́dọ̀ tọ́jú wọn papọ̀ kó ká lọ láti aṣáwó ṣàyẹ̀wò hmm. ṣé ti yé nìsín hmm. so ọ̀nà tí yóò gbà nìyẹn tí yóò fi ète mú àwọn méjèèjì lọ lẹ́yìn ṣé ti yé nìsín tí òfin ní di wípé yóò ọ̀rọ̀ ọ̀rọ̀ gbura wọn. ọ̀dà ẹ ṣe gan ni àdópẹ́ sàn. Joseph Ọlátúnjí Kúpọ̀núyì lórí Facebook wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbọ́dọ̀ lọ fún ìtọ́jú ìtọ́jú lẹ́kùnrẹ́rẹ́ ni o wọ́n ní wọ́n sì gbọ́dọ̀ fi ìkìlọ̀ lélẹ̀ láàrin àwọn ìyàwó méjèèjì. ọ̀rọ̀ mi dánwọ́ rẹ o ọlọ́run bá. hello hello ẹ káàárọ̀ o. ẹ ká ẹ kú ojúmọ́ ẹ ni o yèyé múlẹ́rọ́kọ̀ yìí èmi náà ni adẹ kó oríire tí ọrùn lẹ́nu àbọ̀ àkàlẹ́ àti kéré òdo. àwa nù irúre ayọ̀ báyìí la máa bára wa kí. Hmm. àmì lágbára Ọlọ́run. ẹ ṣe àdúpẹ́ mà. ẹ ìtẹ̀mú wa làárọ̀ yìí. Hmm. nǹkan tí èmi rí sí nǹkan tó wà ń lẹ̀ ni pé èèyàn ò lè ṣọ́ sílé méjì kí ẹran má jẹ hmm. nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé ọgbọ́n tó fi kó àwọn méjèèjì jọ òun náà lọ́gbọ́n tó máa lò wọ́n ní wípé bí ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ kí kí ẹni tó sọ̀rọ̀ sí tó sọ̀rọ̀ yẹyẹ mo lérò ẹjọ ẹjẹ ń béèrè béèrè kan lọ́wọ́ yín ẹjẹ ń béèrè béèrè kan lọ́wọ́ yín kẹ́ tó máa tẹ̀síwájú ṣé tí obìnrin bá ń ṣe kébékèbé nìkan ló lè kó àrùn ìbálòpọ̀. bẹ́ẹ̀ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ló kọ́mọ̀ jù ìgbà míì wọ́n máa ń kó níbi bóyá kàn lo public toilet náà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. mo ti yọ ohun tí mo fẹ́ yọ ẹ tẹ̀síwájú mà. so nǹkan tó ní nǹkan tí mo fẹ́ sọ fún ọkùnrin yẹn ni wípé one kì í ṣe ẹni tó ní kápá láti fẹ́ obìnrin méjì tẹ bá kọ́kọ́ wò nínú story tẹ ẹ sọ. ṣé àfi kejì lẹ báyìí. mo ní ṣé yóò wọ́n àfi kan lẹ́nu àwọn méjèèjì báyìí torí wípé according to bí obìnrin kejì ṣe ń sọ fún kò hmm. gbúdọ̀ bá ìyáálé òun ní àjọṣepọ̀ kó tó wá bá òun ṣé mọ̀ wípé ìyẹn ti fẹ́ lé àkọ́fẹ́ ìyàwó ẹ̀ ó ti kọ́kọ́ fẹ́ ó fẹ́ kọ́ fi fẹ́gbẹ́ kan nìyẹn in tó máa ń ṣẹlẹ̀ gan tí Kùránì fi sọ pé pé tó bá tó kápá ò gbúdọ̀ fẹ́ mẹ́ hmm. kò òun kò níkàápọ̀ obìnrin méjì tẹ bá wò bẹ́ẹ̀ ṣe sọ tó bẹ́ẹ̀ ṣe sọ sórí kò níkàápọ̀ obìnrin méjì báwo lobìnrin ká ṣe máa sọ pé ò gbúdọ̀ súnmọ́ ìyáálé òun ṣómi kọ́ la kọ́kọ́ tẹ̀ka tó tẹyan rìn ni so ibi tó dẹ̀ wá bàjẹ́ sí mi ò lè sọ wípé bóyá ìkànnù wọn ń ṣe ṣìnà àbí ìkànnù wọn ò ṣe ṣìnà hmm. ṣùgbọ́n owó tó máa lò náà ni ẹbí ẹni tó sọ̀rọ̀ ni tó sọ̀rọ̀ ó ti sọ kó má sọ tán ọgbọ́n tó irọ́ tó lọ pa fún ìyàwó kejì wípé òun ò kì í súnmọ́ ìyáálé òun mọ́ ló mọ́ náà ló máa tó lọ pa fún báyìí sìn wípé tọ̀ nǹkan báyìí ṣe mí o wọ́n dẹ̀ ní pé ká wá mi ò sọ pé o lárùn ó lè ṣe bíi tọ́ílẹ̀tì láti jọ ko kí má bàa kó rìn kò ní fọ́pọ́ ń ṣe ṣìnà wọn kò níbi toilet ó ṣú ọ̀jù bóyá bíi toilet láti rí kíní yìí o bóyá kíní kò jẹ́ kọ́ńtì tàwa méjèèjì o. tó bá na kóòdì yẹn lẹ̀ fún yà wò kóòdì wo ló fẹ́ náà lẹ̀ fún yà lẹ̀. the same thing náà ló máa lọ fún yà lẹ̀ the same thing ṣé yà lẹ̀ mọ̀ kò ṣe bí kò parọ́ fún yà lẹ̀ pé òun ò sún mọ́ ìyàwó kékeré ó máa lọ sòótọ́ fún eh, ìyàwó ẹ̀ náà mo ti lọ ṣe tẹ́sítì fún jẹ́ hmm. kí wọn náà wá lọ ṣe tẹ́sítì kan lè tọ́jú wọn náà kí má kó nǹkan ràn yín hmm. ọgbọ́n yẹn náà ló máa lò fáwọn méjèèjì bọ́ bẹ́ẹ̀ mi ṣe ń wo máa yìí kò ní ìkápá obìnrin méjì òótọ́ ọ̀rọ̀ lèmi ń sọ fún yín hmm. ìfọ̀rọ̀ ti tèmi nìyẹn o ẹ ṣe ń kó ṣe bí wọ́n lọ́ọ́ Lance brother ọba àkókò lórí Facebook àwọn ní láti bí ìbálòpọ̀ nìkan èèyàn ti máa ń kó àrùn ìbálòpọ̀. hello rédíò yín wà lókè ẹ bá ẹyin rédíò yín lẹ ẹ lọ káàárọ̀ mo ti kúrò ń lọ ẹ káàárọ̀. di wa nǹkan yìí dèrò ajíjọlá. bàbá àgbàlagbà sálàfi alẹ wa. ọpẹ́ ní fọlọ àdúpẹ́. ẹ pẹ̀lẹ́. àwa rèé o ẹ bá wa dá sí oríire mà ní oríire ni àdúpẹ́. a bá wa kalẹ̀ o. àmì àmì àmì ẹ pọ̀. yà nọ́mbà wán sà sọ̀rọ̀ yìí ó ti rí bákọ̀bákọ̀ sà ṣẹ̀ ń gbọ́ hmm. nọ́mbà wán ìyáálé ìtì umar ẹni kan bèrè lẹ́ẹ̀kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ó ní rísìn tó ṣe béèrè question yẹn. ẹ ó ní rísìn ó ní rísìn tèmi náà tí mo ṣe nìkan jẹ́ ká kú òní yìí. ẹ ọmọ rẹ nímọ̀ ẹ ní láti béèrè tó ṣe béèrè yìí pé at least òun àti ìyáálé ìtìjọ wà látijọ́ kò ní fcd hmm. ṣe ti understand. Hmm. so nǹkan tó ń ṣe béèrè nìyẹn pé at least ìyàwó ló ẹ̀ṣẹ̀ dé sí kan discover fcd. ìyàwó náà ò ṣẹ̀ dé o ìyàwó náà ò ṣẹ̀ dé. okay òun náà ti dé ó ṣe díẹ̀. Eh, sorry, number two, SB, SCB is not a big issue. Oh, eh, it's not, it's not. Wọ́n ṣe big issue. Ọkùnrin eh, mo ti ṣiṣẹ́ ń bí báyìí. Bẹ́ẹ̀ lọ, so mi ò ṣe doctor but àti sáà mo bí ìdajì nọ́ọ̀sì ní iṣẹ́ mi àwọn tó wá sọ lọ́sọ̀ àrí nọ́ọ̀sì lọ́jọ́ yìí bẹ́ẹ̀ but bí ìdajì mi but bí ìdajì mi mo ti dàbí nọ́ọ̀sì. Ṣẹ̀rí kì í ṣe big issue yẹn arákùnrin yìí náà mọ̀ bẹ́ẹ̀ àmọ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta kó tiẹ̀ mọ́ wà mọ́. torí torí pé wọn sì tọ́jú àwọn obìnrin yẹn yìí kò sí bàbá tọ́jú wọn ó máa máa kó lọ ni hmm. ṣé tí hmm. wọ́n dá sáà ni wọn sì tọ́jú wọn so tó àbá dẹ̀ tọ́jú wọn ṣẹlẹ̀ ní bó ṣe sọ yí pé káàdì sọ pé kò ṣe bí disu bí disu tó ń jẹ báyìí kí ní ìyẹn tó bá ti wà lára obìnrin ló burú ju sí ọkùnrin lọ. sọ hmm. ti yẹ yí ó ó máa fẹ́ sọkùnrin gan tó bá lè àfẹ́ tó wá ní bó ti ń di akọ lára àwọn obìnrin yẹn náà tó ti ó lè pa ọmọ ó lè pa ọmọkùnrin nǹkan ọmọkùnrin tó wọ́n mo ṣe wà yẹn tí ó sọ rẹ̀. abo rẹ̀ tún wà abo wà akọ wà. Ah, ṣé mo pé tí ló bá ti ẹ̀rọ pé tí ló bá ti ẹ̀mọ́ bí nígbà tẹ̀sán pé ẹ̀jẹ̀ kàbẹ̀ ẹ̀jẹ̀ kàbẹ̀ pé èèyàn lẹ́gbò kékeré ń ṣe ebi kékeré tó yẹ pé ó yẹ kó kọ̀sáré bu káṣù àbí nǹkan sí ní nàìjíríà mm, mm. àbí kó kọ̀sáré tọ́jú ẹ̀ jẹ́jọ́ ọ̀dà sáà ni mm, ẹ̀sìn á bẹ̀rẹ̀ sí kẹ́ bẹ̀rẹ̀ sí jẹra tátánọ̀sì wọnú ẹ̀ ṣe fún lè di ẹsẹ ni ẹ tó rẹ ṣe tí ọ̀dà hmm. hmm. sáà yẹ kó tí mò ń tọ́ láti sọ nìyẹn kí wàá ní ìmọ̀ràn yín fún un. ṣe ìmọ̀ràn tèmi sì ẹ̀ ò wípé nàbà wọn aṣẹ́ríkì níyì kò ń ṣe ọ̀rọ̀ wípé èèyàn ti jù nàbà wà nàbà yẹn kọ́kọ́ ti wíìkì náà nígbà tó bìrì ti kọ́kọ́ sọ fún wípé ẹ̀ ẹ̀ ló sà. bó ń gbọ́ yín nígbà tó bí yẹn sọ fún pé o máa súnmọ́ tó bá ti súnmọ́ pọ̀ wọn um, ìyáálé wọn o lọ́sẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́ méjì mẹ́ta o má ti súnmọ́ wọn ó yẹ kó ti béèrè pé kí ni rí rí kí ni rí rí tó ṣe béèrè pẹ́sàn yẹn bí kọ́kọ́ ẹni kò tí ò ti yé èmi nìyẹn ó máa ní rí rí tó ṣe kọ́kọ́ béèrè tó ṣe kọ́kọ́ ó ti yẹn tù lóbìnrin yẹn ti ní ìpọn yẹn lára ni o yóò dẹ̀ sọ ọ̀sẹ̀ ti pé òun rí àwúrò rí àlẹ́ ẹ̀ níbi tó ti ń ṣàgbére tó fi sọ bẹ́ẹ̀ tó tẹ̀fẹ́ da lérú ó ní ìlú ibi ẹjọ́ ibi ẹjọ́ ibi ẹjọ́ ọkùnrin tó lè sún ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde you must have the reason why ohun tí máa ti sọ torí pé nígbà tó máa fẹ́ kò sọ fún ẹ kó lárùn ẹ̀jẹ̀ tí bára yín àjọṣepọ̀ ń ta kó tó di ẹ wá kó tó di ìyàwó gangan nítorí káwọn èèyàn ti wò nìyẹn kó tó di kó present yẹ pé mo fẹ́ fi ẹ ẹ ti ní àjọṣepọ̀ náà wọ́n ló síwájú sí tó síwájú ó lè pàdé ìyàwó yẹn bì so kó ẹgbẹ́ fẹ́ má dùn náà má ti kọ́ sí lọ ètò wà kókó bẹ́ẹ̀ ni pé máa yẹ ní láti tọ́jú ara ẹ̀ o ṣé ni gbogbo ẹgbẹ́ báwo ti sọ fún bá ti. ẹ ṣe rí ìtọ́jú ara rẹ o ìyẹn ò ti kọ́kọ́ dájú náà yóò tọ́jú ara rẹ̀ àmọ́ tó bá tọ́jú ara ẹ̀ tó bá tún gbádùn tán. ó láti la òfin wọn ni kò ní ilé ìwòsàn ìpínyà ọ̀pẹ kọ̀ọ̀rọ̀ ilé ìṣẹ̀lẹ̀ ilé matter of life and kìíní kan. ó dà ó lè pa àfẹ́tẹ̀ ó láti la òfin wọn láti tẹ̀ méjèèjì pé kí ni oríṣi tó sọ fún kí n má ṣe kí ní báyìí mo dẹ̀ ti ní ìkọ́báyà dẹ̀ láti jọ lọ tọ́jú ara wa ìwọ náà dẹ̀ ibo ló ń rìn sí aláti lọ tọ́jú ara wa sóko ilé òun ṣe pé yàn pẹkọrọ àbí ìkọkọ ọ̀rọ̀ àwọn méjèèjì gan torí àlàáfíà àwọn méjèèjì kó tó àwọn méjèèjì gan kó tó di pé kí yẹn jẹ gbogbo ó jẹ gbogbo abẹ ara wọn ìlú sí ẹsẹ ọdà sáà gbọ́dọ̀ dé ìbò ńlá fún wọn lára ẹ ṣe gan ni sọ ó ní láti yẹ fún àwọn méjèèjì kíákíá. ẹ ṣe òdòdó ajíjọlá ẹ ṣe àdúpẹ́sà hello hello. ṣé kinní yẹn ní àlàfíbọ̀ ni a mẹ́sẹ̀gì pọ̀ lórí Facebook o a mọ kàyé náà lọ́kọ̀ọ̀kan ìjèjì àsìkò tiẹ̀ tí kò wá ń papá mọ́ra àní pẹ́ mọ́ dágbére láàárọ̀ ẹ gbà pé ẹ̀ lọ́wọ́ ẹ káàárọ̀. hello yes ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀. alàgbà solution láti ìlú London yẹn. solution láti ìlú London ẹ máa kó ọjọ́ méjì jọ mẹ́ta kan. ẹ kó ọjọ́ méjì mẹ́ta sà. ẹ bá ẹ bá ẹ bá wa wá solution sọ̀rọ̀ yìí wẹ́ẹ̀ àìtó odò tọ̀ sí ni pípọ̀ nǹkan dúdú akérè dúdú tó lè fóun fẹ́ tọ̀ ọkùnrin ọkùnrin ni ó dẹ̀ tó wọ́n fẹ́ ló ṣe fẹ́ àwọn méjèèjì hmm. and um, nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ló jọ wà mo believe wípé èmi o mo fura sí kan lára àwọn ìyàwó méjèèjì. èwo lè fura sínú àwọn méjèèjì. èmi ò mọ ìtọ́jẹ́. ẹ ṣáà fura sí kan. I understand. Mm. but nínú ọ̀rọ̀ báyìí. ìkan tẹ́ fura sí yẹn irú ara wo lẹ fún sí ṣé pé bóyá olójú ń ta. ó ṣeé ṣe ó ṣeé ṣe nítorí pé àìsàn ìbálòpọ̀ òfin dédé fò ibì kan ló ṣe máa ń wá. Hmm. nígbà tó dẹ̀ ti wá láti ibì kan yẹn ó ṣe ta mọ́ mẹ́tẹ̀ẹ̀ta nǹkan tí màá bá ìṣe ọ̀gbẹ́ni ẹ̀ wípé máa fara mọ́ nǹkan tí olóhùn obìnrin sọ wípé kó lo ète láàrin àwọn ìyàwó méjèèjì. kó yá ète lò torí ète iṣẹ́ tàwọn ọkùnrin. bẹ́ẹ̀ni tó bá wá tọ́jú wọn tán nǹkan tí màá bẹ́ẹ̀ sọ ṣe ni wípé ó ní láti kọ́kọ́ síra ró lọ́dọ̀ kan lára àwọn ìyàwó yẹn hmm. ó lè mọ ibi tó gùn ti ń jà wọn. Hmm. tó bá jẹ́ ìyàwó ló fẹ́ fara mọ́ ní fún bí oṣù bíi mẹ́ta hmm. ó máa difficult lọ́tọ̀ fún yàgbé o. Ah, oṣù mẹ́ta tán tán tán. bẹ́ẹ̀ ni a lè mọ ibi tógun ti ń jà wọn ni torí hmm. tó bá tó ṣe tó tó bẹ̀rẹ̀ kí ń jagun lọ́tún lósì láàrin àwọn méjèèjì kíkẹ́ ní ìyàbá tó gbẹ̀yìn wọlé fún pẹ̀lú mọ tó fi ń wá. Hmm. so tó bá fẹ́ra ló lọ́dọ̀ ìyálé oṣù mẹ́ta tó bá yàwó ṣe ó tó fẹ́ra ló lọ́dọ̀ ìyàwó oṣù mẹ́ta tó bá yàlé ṣe a hmm. lè mọ ibi tí wàhálà yẹn ń kọ tó ti wá torí wàhálà yẹn ó ṣeé ṣe kó tó padà wá ẹ̀yìn ó ṣeé ṣe kó tó padà wá tó wá dẹ̀ tó padà wá tó tó pé wọn jókòó pé ó yá ẹ̀yà ká tó lọ tọ́jú ara wa àti ìṣèkọt àmọ̀ràn mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan ni solution láti ìlú London. bàbá ibo ló wà ojú rẹ̀ dá ọ̀rọ̀ mi kò yé mi mọ́ ṣé bí wọ́n lọ sọ pé tí bá gbàgbọ́ ọ̀rọ̀ mi àníyànjú. eré wa mi rí ọ̀rọ̀ mi dayọ̀ lórí Facebook wọ́n ní alákọ̀ọ́kọ́ náà wọ́n ní arákùnrin yẹn kò kátó láti fẹ́ ìyàwó méjì. ṣeé ṣe. ọ̀rọ̀ mi kò yé mi mọ́. kó jẹ́ pé láti pàṣẹ. àwọn ibi tí wọ́n máa ń lò fún ìtura. ó nìkan lára àwọn ìyàwó rẹ̀ ló ti kó. lè bá gbàgbọ́ ẹrù ayé kò ní bá mi. ìwọ ló wà. ọmọọba abíóyè adémọlá ọlátúnjì. wọ́n ní kí ọkùnrin yẹn kó pe àwọn méjèèjì jókòó kó pe wọ́n jókòó papọ̀ wá sọ fáwọn méjèèjì papọ̀ ó easy láti sọ bẹ́ẹ̀ àmọ́ kò dá mi lójú pé ó easy láti ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ fúnra arákùnrin. bàbá ayé mi dánwọ́ rẹ̀ olùgbèjà. olúṣọlá ó àjàyí. òkun ayé ìjà oorun sókè mi ò gbọ́dọ̀ fojú sunkún ìjì ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ pé bàbá mímọ́ mú lérí rẹ̀ ṣe lórí ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ mi dán. a máa ṣe nǹkan o àtẹkìnní ọ̀hún pé méjì àwọn ní sexual transmitted diseases STD nìyẹn sexual transmitted infection STI ìyá ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ gbé mi wọn bàbá mi mọ wọ́n ní láti paṣẹ ìbálòpọ̀ lèèyàn ti máa ń kó. mẹ́sẹ̀gì yín lógún tó yìí àyè ìfarabalẹ̀ wàá kà ni. Olúṣọlá ó Àjàyí ẹ gan ni. Ọmọ́tọ́lá ní adùn bárìmá tòṣì lórí Facebook náà ni. wọ́n ní STD wọ́n ní a máa pẹ́ lára obìnrin ju ti ọkùnrin lọ. mo tọ́lá ní. ṣe mọ̀ sáré. wọ́n ní tó bá jẹ́ pé lára ọkùnrin ni wọ́n ló kéré tán láàrin ọ̀sẹ̀ kan ọkùnrin lè mọ̀ àmọ́ tó bá wà lára obìnrin wọ́n lè ló lo ìgbà pípẹ́ tóbìnrin ò dẹ̀ ní mọ̀. ọláníyì Samuel ọlátúnjì ẹ ṣé gan ni àwọn ń kí wa ni àwa náà kì í yín ẹ àdúpẹ́ ọjọ́ ti lọ ẹ jẹ́ máa dágbére láàárọ̀ ọ̀rọ̀ kan àwọn náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn dá mi lójú kódà kì í ṣe pé wọ́n ń gbọ́ wa nìkan gbogbo mẹ́sẹ̀gì yín lórí Facebook yìí àwọn náà lórí ọ̀fẹ́ láti máa kà á. báwa ṣe máa ń sọ lórí ètò ìlọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ètò yẹ ká ṣe láti ṣe ọlọ́run á kọ́ wọn mọ̀ ọ́n ṣe. àwọn náà dẹ̀ ti gbọ́ gbogbo ibi tẹ́ ẹ sọ̀rọ̀ sí látòkè délẹ̀. ibi wọn ló sọ pé tí lẹ́ẹ̀kan sí mo gbà ládùúrà pé ọlọ́run á kọ́ yín mọ̀ ṣe. oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ fìfẹ́ bá wa jẹ́ làárọ̀ yìí gbogbo yín pátápátá mo kí láì dẹ́nìkan sí i. ìyálóde múlẹ́rọ́ ìyáàfin dùn ní adéjìmí àmà ń gbìyànjú púpọ̀ púpọ̀ pé kán lórí ọ̀fẹ́ láti pè wá wọlé mo rí àtẹ̀jíṣẹ́ yín ṣe gan ni mú ìwà àkésọ̀jẹ́ àbíà ńlá mojú ẹ̀rọ tá a jọ ṣe. Adékúnlé Adésínà ló wà lẹ́yìn ìkùlé ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí íńtánẹ̀tì tẹ́bí lórí ọ̀fẹ́ láti gbọ́ wa wò wá ní kẹ́tẹ́kẹ́tẹ́ káàkiri àgbáyé láti pàṣẹ Facebook wa Fresh FM Ìbàdàn lọ́kọ̀ àwọn èèyàn wa tí wọ́n ṣùgbọ́n àmì lọ́tún àti lọ́sì Olú àti Jídé lẹ́nu lóró Ṣọlá tẹ̀là òun Adékọ̀ǹgà nídìí ẹ̀rọ amúnáwá Oye tayo Ọládìméjì MC Ansom ọ̀gá wa kò ní bàjẹ́ o. àwọn náà dúró tì wá gbágbágbá wọ́n ń tọ́ àwa ọmọ wọn sọ́nà. Abdullahi Abdulkareem àáfàá tí ò jà àbí àáfàá tó ti jájà ni. Táíwò Ọláṣekáyọ̀ ikú alágbára àwọn tá a jọ ṣe fún tèmi nìyẹn. lọ́jọ́ mẹ́jọ dókítà arábìnrin Olútáyọ̀ Fálétí yèyé àjọ wà lórí ètò yìí ni dókítà olùṣègùn bámidélé ẹni ìtàn olùṣègùn bámidélé yìí òbí oyè àmọ́rí o lónìí làwọn méjèèjì ó gboyè dókítà tí wọn ò fi dá wọn lọ́lá níbi sọ́mọ́ǹtì tó gbé dunlẹ̀ gbọ́ngbọ́ngbọ́n ní fásitì ilẹ̀ ìbàdàn kò ní bàjẹ́ dókítà ń pọ̀ sí ni dókítà ti di mẹ́rin nìkan ní fresh báyìí láwọn tí wọ́n gba tìdánilọ́lá ni o àwọn dókítà míì tún wà o Tóyìn Akíntayọ̀ ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà lẹ́yìn ètò yìí zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen ọjọ́ ajé Monday tó ń ti ọjọ́rú Wednesday la fi ilẹ̀ tá a fi máa ń rí gbogbo àwọn èèyàn wa tí wọ́n bá ní ẹ̀dùn ọkàn kan tàbí kejì láàrin aago tá a máa ń pàdé yẹn náà ni ẹja pàdé títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ lórí ọ̀fẹ́ láti máa pàdé lórí àkọ́tún ètò yìí mo sún lọ́sẹ̀ mo ṣàìsí finally ló kórí àtọrùn àwa méjèèjì lẹ́ pàdé lọ́jọ́ mẹ́jọ ẹ lẹ́ńbẹ̀wọ̀n ó lábọ̀. àjàbí ọlọ́run sí ọlọ́run sí. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, Now, hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities Now, the Nigerian Dental Association, they recommend Colgate. tá dùn mọ́. ayẹyẹ àjọ̀dún àwọn èwe ti Fresh FM bó ṣe máa ń ṣẹlẹ̀ lọ́dọọdún. children sáàmà àtàwọn nǹkan mèremère láti pèsè sílẹ̀ ọjọ́ kan ṣoṣo ló máa ń wáyé gbogbo àwọn òṣèré tó láàmìlàaka òǹkọ́ni pédèpédè adẹ́rẹ́pọ̀ṣónú ládéládé lọ́balọ́ba. ó jọ ní ṣùgbọ́n. pàtàkì láàrin ìlú náà ti ń gbáradì fọyẹyẹ àgbàdo àwọn èwe ti fresh fm tí ó wọ̀nyí lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún may twenty seven twenty twenty one ọjọ́ yẹn máa kéké màkì ó máa màkì pè àwọn èrè wa máa kún fáyọ̀ pẹ̀lú ẹ̀rí kéèké wọ́n sì tún lọlé pẹ̀lú ẹ̀wù tó peléke. láti ṣo nígbọ̀wọ́ ni bàbá tún mi ṣe sórí zero eight zero six three one three two one four nine sena zero seven zero six three eight two four zero nine three àti byz sórí zero seven zero six six five seven eight zero six seven Fresh FM Children's Day ní May twenty seven èmi kan máa dèwé lọ́jọ́ náà ẹ kú ojú lọ́nà. àǹtí ẹ̀ bòyí. ẹ fọ́nà ìbò bá tẹ̀ mọ́ sí bọ́bá. Living news. Madam. Come, come and show me the things you bought. Hey, madam. I buy cowbell, evaporated milk. Wow. So cowbell now comes in a van. Yes, madam. Living news, you show some initiative. Mok, I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come on for your native. Go make the coffee. You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new cowbell evaporated milk. Cowbell evaporated milk. Evaporated just for you. You are to Fresh 105.9. Right in the heart of city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. A beautiful morning to you. This is Fresh 105.9 FM Ibadan. Please listen to the following personal paid announcements. This is to announce to the general public that the Mountie Children's International School is situated at number 12 Paul Hendrick Street off Are Avenue, New Bodija, Ibadan. The school offers creche, pre-nursery, nursery, pre-KG, KG and after-school programs.

Do follow us on Instagram and Facebook, also on Twitter at the Mountie School. For announcement, management. Solmax Group I200 invites the public to the Southwest Wealth Streams Conference 2021. Date Saturday, 8 May 2021. Time 11 a.m. Venue Oduduwa Hall, Academic Suites, Ososami near Ibadan Central Hospital, Ukiado, Ibadan. Featuring West Africa Ambassador David King, MC Aproko for comedy. For more information, please call 080 or 080 Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. It's my on the beat, baby. Saca la A beautiful morning to you. This is Fresh 105.9 FM Ibadan. Please listen to this personal paid announcement. Vacancies exist for the following position of business development officers, male and female, at Damsco Educational Consult. Qualifications Persons must be graduates in any discipline, must be eloquent, and have a flair for talking. Persons must have experience in project management human resource management, and a professional certificate is an added advantage. The person must be facilitators in the following professional courses 1. Project Management, 2. Human Resource Management, 3. Health and Safety and Environment, 4. Financial Management, and 5. Customer Relations Management. Please submit your resumes to IPRM Nigeria 2017 at yahoo.com. Again, IPRM Nigeria 2017 at yahoo.com or call 070 8553. You can also submit your resume in person to Damsco Educational Consult, Shop 3A, Olajire Shopping Complex, along Hospital Road, New Adeoye, off Ring Road, Ibadan on or before 12th of May 2021. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ṣeun eyín ká ilé ẹ̀rí wo kò sí tí mo rí dàpọ̀ làágì òní ló pé ogún ọdún gẹ́rẹ́gẹ́ tí kú wọlé tó sì mẹ́nire lọ ọ̀túnba Michael oyèníyì fakorede tó kú lẹ́ni ọdún márùnlélógójì forty five years layasin officer sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan rí iyún gọ́vnọ̀ Isiaka Adeleke ọkọ̀ dáadáa bó jẹ̀jẹ̀ pé kò pẹ́ tó fi fi ayé òsì àti ẹ̀sẹ̀ sílẹ̀ ìgbésí ayé tó nítumọ̀ lẹ́gbẹ́ ọ̀túnba Michael oyèníyì fakorede irúfẹ́ ọjọ́ tó wáyé náà lọ padà sọ́dọ̀ adẹ́dà rẹ̀ ọjọ́ kẹjọ oṣù karùn-ún ìyàwó rẹ̀ erelu tiwalọ́lá oyèsìkù fakorede àwọn ọmọ àti gbogbo mọ̀lẹ́bí ni wọ́n tó ń ṣèrántí rẹ lọ́jọ́ tòní nítorí takuntakun tó kó nígbà tó ń bẹ lókè pẹ̀ níyì máa sinmi lọ láyé adẹ́dà rẹ títí tí ìpínyà òfin ní símọ́ láàrin gbogbo wa ọmọ ìbò olóbì awúsọ òníkólà ọmọ arún gbàdó la kú ọmọ arún gúgúrú wọlé tìmì ọmọ àgbàlagbà oyè ọ̀túnba michael oyeniyi fakorede fakorede àti uncle dentist wetin be cavities and how colgate take protect my teeth from cavities. toothpaste they use comfort? no dear Now, hole for teeth they cause most tooth pain will be cavity but if you use colgate maximum cavity protection take brush every day the confam formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay time don't reach to upgrade to the world's most chosen toothpaste colgate because colgate locks calcium in His cavity is out Now the nigerian dental association they recommend colgate Livinus, Madam. Come, come and show me the things you bought. Hey, madam. I buy cowbell, evaporated milk. Wow. So cowbell now comes in a van. Yes, madam. Livinus, you show some initiative. Mok, I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come on for your native. Come make the coffee. You love your milk deliciously creamy with all the